الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السادس والثلاثين وثلاثمائة وعن أبي بكرة نفيع بن الحارث رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قلنا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين فكان متكئا فجلس فقال ألا وقول الزور وشهادة الزور فما زال يكررها حتى قلنا ليته سكت متفق عليه ìgbà wáyé àti àwọn ìgbà wa tó tẹ̀lé léyìí tí imaamu nawawi rahimahullahu ta'ala tí wọ́n mú wa lábẹ́ àkọlé yẹn. تحريم تحريم العقوق وقطيعة الرحم بتسجيو إن يوم قما يوم قا أرسان وبير لنا àti bó ti ṣe jẹ́ ìwọ̀ pé kéèyàn eléyìí tó ṣe kó wá látọ̀dọ̀ Abubakra pẹ̀lú ta níparí rẹ̀ ó yàtọ̀ sí Abubakar Abubakra ó yàtọ̀ sí Abubakar onáà ni Nufay' ibn al-Harith radiyallahu anhu ó ní àwọn àhàdíìsì kan tí sọ̀hábà yìí gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam yàtọ̀ sílẹ̀ yìí òun náà ló gba hadithi tí anabi sallallahu alaihi wasallam ń bá sọ láti lọ lọ́jọ́ yẹn tó ti rò kó tó a wọnú mọ́sálásí sọba anabi sallallahu alaihi wasallam lórí rò kó tó ti rò kó ṣáájú kó tó di kó débi tíjà máa parí sí lẹ́yìn tó ti sáré wọ sáfù tó sáré wọ mọ́sálásí. ọwọ́ ti Allahu Akbar ti ìbẹ̀rẹ̀ sọ́láàtì ó wọ̀ ṣáájú kó dara darapọ̀ mọ́ wọn níbi tí sáfù tán sí. ti mọ̀ pé irú eléyìí ó súnmọ́ kó máa mí hẹlẹhẹlẹ. ìgbà tó sì ti pa Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé máa rí wàá gba ẹ̀yìn gẹ́gẹ́ bó ń ṣe ń rí wàá gba wájú. ìgbà tó ń parí Ànábì tó ti rùkú tán lọ́sẹ̀sẹ̀ wàá rìn lọ bá àwọn èèyàn bíi tí sáfù tán sí so ó dáhùn ó lè mí nì ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ fún pé zadakallahu hirsan wala ta'ud ọlọ́run ṣe àlékún ìyànjú àti sinlọ́n fún ọ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ tó ṣe rẹ̀ mọ́ oríṣiríṣi ni bí wọ́n ti gba gbólóhùn ta'ud yẹn wá. زادك الله حرصا ولا تعدوا زادك الله حرصا ولا أتوي بلومي so ìtújà lọ́dọ̀ wa nísìnyí pé Abubakar tó gba àdéhìí wa náà ló gba tọ̀hún wa ó ń gángan tí ẹni ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí so abẹ́ yìí ọlọ́run ọba kó yọnu sí i fúlànà bá Muhammad sallallahu alaihi wasallam sọ pé. ألا أنبئكم بأكبر الكبائر ẹ̀yọ́ àjẹ́ kí n sọ fún yín nípa èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tó tóbi jù nínú yín wọ́n ti tóbi èyí tó tún wá tóbi jù nínú wọn. wọ́n sọ yìí pé sélédè lárúbáwá tó máa sọ yìí pé èyí tó tóbi jù nínú àwọn èyí tó tóbi jù sí ìsẹyọkan lọ ẹkún sọ apá kan náà àwọn olùmọ́ni ẹyọkan lọ ẹkún sọ nítorí pé a ti gbà pé gbogbo ẹ ti tóbi ṣùgbọ́n èyí tó tún á tóbi jù ṣùgbọ́n àwọn olùmọ̀sọ yìí pé kò sí nǹkan tó ní kí àwọn èyí tó tún tóbi jù nínú àwọn èyí tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n jù ẹ̀rí tó sì mú àmọ́ bẹ́ẹ̀ inú rẹ̀ náà làdé tèé wà nítorí pé sọ pé ala unabbi'ukum bi akbaril kaba'ir ó sì dárúkọ nǹkan mẹ́ta ètò túmọ̀ sí pé akbaru yẹn kì í ṣe dandan tí wọ́n bá lò kọ́ tọ́ka sí nǹkan ẹ̀yọ̀kan ó lè tọ́ka sí ní tó ju ẹ̀yọ̀kan lọ ẹ̀rí tí ó sì múnádóko lélẹ́yìí tó fi hàn wá pé bẹ́ẹ̀ ni sobi akbaril kaba'ir ẹ yóò àjẹ́ kí n sọ fún yín nípa àwọn èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. gbogbo ẹlẹ́ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n ètò tóbi jù nù rẹ wọn ní ọ̀rọ̀ tánàbí sọ pé ala unabbi'ukum ó jẹ́ adatu tanbih ó nǹkan kan téèyàn á máa lò láti tàyàn jí ìwọ tá wọ́n la bá sọrọ. má yà afọ́nufọ́ra o. mọ́jọ ni tó ṣe é pé o ò ní yá wa lọ́pọlọ àti làákàyè rẹ o tẹ́tí tí làákàyè rẹ ó sì gbẹ pẹ̀lú tá a fẹ́ sọ yìí. ẹ yóò á jẹ́ kí n sọ fún yín gbogbo ẹni tá a bá sọ fún bẹ́ẹ̀ á rí i pé ìyànjú àti fẹ́ gbọ́n tá a fẹ́ sọ ojú àti fẹ́ máa ń tá a fẹ́ wí yọ wà fún tẹ́lẹ̀ náà jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam máa gbà kọ́yàn lẹ́kọ̀ọ́ yéésì kó rí pé àwọn sọ̀hábà wọn àsojú kòkòrò láti gbọ́ ohun tó fẹ́ sọ àtàní wọn àsọ pé òun òsojú kòkòrò láti gbọ́ ohun tí Ànábì fẹ́ wò yéésì ṣe kó rí pé wọ́n ń tòògbé àbí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò ní láàrin ibi tí Ànábì ti ń sọ̀rọ̀ wọn jẹ́ dán wò ṣùgbọ́n pé ti dá afẹ́fẹ́ kẹ́ẹ̀tún dá ju wà lọ ọ̀rọ̀ tá à ń sìn bá yín sọ kì í sọ̀rọ̀ tẹ́ lè gbọ́ lágbọ̀gbọ́n tí lágbọ̀gbàgbé kẹ́ lè bá a sọ dáadáa tó yẹn máa ń ṣe bẹ́ẹ̀. ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ̀ yóò àjẹ́ kí n fún yín ní ìrò nàbà ẹ̀ yóò àjẹ́ kí n fún yín ní ìrò nípa èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bí. qalu bala ya wọ́n ní bẹ́ẹ̀ ni àáfẹ́ pípíkẹ́ fún wa nírò nípa àwọn èyí tó jẹ́sìn ńláńlá báàlì àtàwọn náà sọ kò sí bùkátà fún ànábì ọsọ pé òun fẹ́ báyàn sọ̀rọ̀ yọ ṣẹ̀ṣẹ̀ máa wá retí pé sẹǹfẹ abẹ ẹfẹ kó tó sọ rárá tàwa lẹni náà tí ó sọ pọrọ tí ànábì sọlọ lọ àti sọlọ fẹ́ bọ ń sọ ń wọn lásìkò fún báyìí sọdìgbà mi kò sí so ṣùgbọ́n àwọn náà dáhùn pé bàlá láti ṣe àfihàn pé à ń bẹ pẹ̀lú wa nabi sallallahu alayhi wa alihi wa sallam tọkàntọpọlọ kìí sara lásán la bẹ pẹ̀lú rẹ tá a bá gbọ́ àní gbọ́ lágbọ̀gbọ́n tí àgbọ̀ gbàgbé so ìtumọ̀ abala so eléyìí túmọ̀ sí pé olùkọ́ òun la síwájú fún gbogbo olùkọ́ òun lọ̀gá fún gbogbo afinimànà tí ò fi aburú àti àìdá kan sílẹ̀ láì jẹ́ pé ó ṣe àfihàn rẹ̀ sálòmà rẹ̀ ó sì ṣèkìlọ̀ fún wa nípa rẹ̀ kí wọ́n lè bá a jìnnà sí. àwọn akẹ́kọ̀ọ́ àwọn ìsọ̀rí tí wọ́n wọ́n jẹ́ ìtọ́ dáa jù nínú gbogbo ìsọ̀rí ẹni tó kẹ́kọ̀ọ́ nínú àlùmá yìí. nítorí pọ́lọ́ máa má ṣẹ̀ṣẹ̀ àwọn tó jẹ́ sọ̀hábà ní fún ànábì alaihi wa sallam. قال أنا بني الإشراك بالله ìṣẹbọ sọlọ ó tóbi jù nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kò sí ẹ̀ṣẹ̀ kan tó gba wájú eléyìí ó ń lọ gá fún gbogbo aburú ó ń la síwájú fún gbogbo àìdá gbogbo ẹ̀ṣẹ̀ tí kó bá ní tí sọ ní idó lórí ibú téèyàn tún sórí ire lẹ́yìn rẹ̀ má shirk òun lọ gba wájú wọn ìṣẹbọ sọlọ ńkọlọ wọn bá kó là wá ń bẹ torí ẹ̀ náà lọ́nà ẹlẹ́dàá wa. ló fi sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna ومن يشرك بالله فقد افترى إثما عظيما وتصى من سورة النساء كنا وتن إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ètò túmọ̀ sí pé ìṣẹ́bọsọ́lọ̀ ń burú jáì òhun ló gba wájú tó tóbi jù nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé téèyàn bá fi lè kú lórí pé ń fi nǹkan kan ṣẹbọ sí Allah ní ẹbọ ńlá ọlọ́run ẹlẹ́dàá wa kò ní forí jìn tí ó bá fi lè tọrọ àforíjìn kó tó kú iná ni ó tó bá sì wọ náà yẹn kò ní kà máa bẹ́ńbẹ́ dìgbà kan yóò máa bẹ́ńbẹ́ títí láéláé sùrẹ́ lọ́lọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman 'azima ẹnikẹ́ni ó bá fi lè ṣẹbọ sọ́lọ́n a ó ti dá ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá àti pé pọpọ àgàn òun gángan ń làbòsí ìṣẹ́bọsọ́lọ̀ làbòsí gẹ́gẹ́ bí Luqman al-Hakim bó ti ṣe sọ fún ọmọ rẹ̀ pé ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adheem wọ́n máa mi kékeré yìí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n máa ṣẹbọsọ́lọ̀ torí pé ìṣẹ́bọsọ́lọ̀ gangan mo fi Ọlọ́run búra wípé òun ni àbòsí tó tóbi èyí sábòsí lásán àbòsí tó tóbi lọ́lọ́run ti sọ nínú àyà kejì nígbà tó sọ fún òní foríjì gbogbo ẹni tó bá ṣẹbọ sí i tó kú lórí ẹbọ yẹn tí ọ̀tọ̀rọ̀ àforíjì tó fi kú yàtọ̀ sẹ́ṣẹ̀ tó bá kéré síbẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn bá bẹ́ẹ̀ kú tí ọ̀tọ̀rọ̀ àforíjì tó bá wọ ọlọ́run lè forí rẹ̀ jiyàn. ọ̀wá ni waman yushrik billahi faqad dhalla dhalalan ba'ida ìṣẹ́bọsọ́nà akramakumullah ó máa ń ba iṣẹ́ jẹ́ gbogbo iṣẹ́ tí èèyàn bá ti ṣe yóò bàjẹ́ èèyàn wá di ẹni tó ṣe wípé kò ní ní iṣẹ́ kankan tá a lè tọ́ka sí ma innahu man yushrik billah ọlọ́ni walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluka wala takunanna minal khasirin. àti ránṣẹ́ tí ó wà nábì Muhammad sallallahu alayhi wa sallam àti ránṣẹ́ sáwọn tó síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run pé tí wọ́n bá lọ ṣẹbọ sọ́nà wọn bá pínrín ọlọ́run ni mo búra wípé gbogbo sẹ́ẹ̀rì ó bàjẹ́ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣòfò kọ́ lọ́n sànù wa ìjọ tó lọ́n bá bá sọ bẹ́ẹ̀ sọ̀kìn àlà wa. ọlọ́run ti sọ níbo mi pé wọ́n máa yẹrẹ tẹ́tẹ́ an dinihi fayamut wa huwa kafir fa ulaika habitat a'maluhum fi dunya wal akhirah. ọlọ́run ní ẹnikẹ́ni tó bá fi lè fẹ̀sìn islam sílẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ tó kú lórí ìṣe kèfèrí yẹn àwọn eléyàn ní iṣẹ́ wọn bàjẹ́ láyé àti alimami shafi'i rahimahullah àwọn gbọ́ yé nínú àyà yìí pé téèyàn bá fi lè ṣẹbọ sọlọ àbí èèyàn tiẹ̀ ṣe rídà ó lóun ṣe ìsìláàmù mọ́ iṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan náà àfi tó bá kú lórí ìṣẹbọyìn tí ó bá kú lórí rẹ̀ tó tún padà gba ìsìláàmù padà iṣẹ́ rẹ̀ ó tún padà wá bá bẹ́ẹ̀ ni imaamu shafi'i gbọ́ yìí nítorí pọ́lọ́n sọ pé fàyẹ́mùtù wa huwa kafir tọba fi lè kú tọjẹ káfíìn sọṣùgbọ́n àwọn olùmọ̀ yòókù àwọn gbọ́ yé pé walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluk tó o bá fi lè ṣẹbọ sọ́nà pínrín ẹ̀mọ̀ pé pínrín yẹnni pé àìsí ìṣe làìsí ìṣẹlẹ̀ ń tí ó tẹ̀lé tó o bá fi lè ṣẹbọ sọ́nà ọba pínrín la yahbatanna 'amaluk mo búra gbogbo sẹ́ẹ̀rì ọba jù amaluka mbẹ mufradun mudaf so almufradun mudaf yaum gbogbo sẹẹrì ọba jẹ ìgbà tí ìmáàmù Ṣáfi'í wa gbọ́ yìí pé fàyàmùtù wa huwa káfir iṣẹ́ rẹ̀ ò lè bàjẹ́ bẹ́ẹ̀ àfi kó kú so àwọn olùmọ̀ yìí wá sọ pé kò sẹ́dìgbà tó bá kú káfir ayà tí ẹ̀yin fi ń sẹ̀rí yẹn nínú Baqara níṣẹ́ lọ́lọ́run ẹlẹ́dàá wa ń tọ́ka sí pé ń bẹ̀ yẹn èyí tó wọ́pọ̀ jù náà ni pé gbogbo ẹni tó bá ti ṣe rídà tó lòun ṣe islam mà èyí tó wọ́pọ̀ jù náà ni pé wọ́n máa kú lórí kúfùrù ni wọ́n yìí sábà tún gba islam ìdáni kharaja makharaja al-ghalib kò á túmọ̀ sí pé ẹni tó tún wá padà di mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti ṣe rídà lẹ́yìn ìgbà tó ti ṣe ṣírù kò túmọ̀ sí pé iṣẹ́ ti ò bàjẹ́ yọ bàjẹ́ náà mo rò pé yẹ wa so eléyìí ẹni nǹkan tó wà ń bẹ̀ẹ́ bákan náà tó a sọ yìí pé aṣírkù aṣírkù akbar yukhriju min al-millah ẹnikẹ́ni tó a ti ṣe ṣírkù ó ti kú ọ̀nà islam ó ti di káfíìn kò sí tọ́sẹ̀ kù fún ma kò ní nǹkan tó fẹ́ tún mú mánú islam bákan náà ẹni tó bá ṣe ṣe ṣírkù akbar kò ní wà al-jannah innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar. وما للظالمين من أنصار ìdínú tá a fi ń ké tatata ni pé a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ọ̀lẹ́bọlẹ́rù gbogbo ntí bá máa sọ ní ìdọ̀sẹ̀bọ a gbọ́dọ̀ dènà sí à ń pè nǹkan mí yàtọ̀ sí Allah à ń sin nǹkan mí yàtọ̀ sí Allah à ń wárí fún nǹkan mí yàtọ̀ sí Allah à ń gbára dálẹ̀ fún nǹkan mí yàtọ̀ sí Allah. nǹkan míì tó yàtọ̀ sí Allah níbẹ̀ nínú gbáyà rẹ a gbọ́dọ̀ sọ̀ra fún torí ṣírkù nìyẹn ẹ wàá rí i pé níta ń pè ṣírkù yẹn nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá òun náà làwọn máa tẹ̀bàtì ètò abanilọ́kànjẹ́ jù òun náà ni pé láwọn ààyè ibòmíì lára àwọn èèyàn míì àní rí ìyàtọ̀ láàrin mùsùlùmí ti gba ìsìlá gbogbo wọn jọ máa mùsùlùmí nínú ẹbọ nínú ṣèkèfèrè sí Allah ayé lẹ́nu islam islam náà wà dà torí di eléyìí àfi ká sọ́ra o ẹnìkan wọ́n ní ó jẹ́ ní tó ṣe pé àwọn ẹ̀kọ́ tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa gbogbo nǹkan téèyàn wí níbi báyìí téèyàn sọ nígbà báyìí gbogbo ẹ̀ lọ́ há sórí ó sì máa ń lò ṣùgbọ́n nígbà tí ìṣòro kan dé bá nílé ọkọ rẹ̀ ìyàlẹ́nu lọ́jẹ́ pọ́fọ̀ ló kù tuntun pa wọ́n ní ti àtúkárì yẹn ó dàbí ìgbà tí máa pẹ́ ọba bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ ẹ̀wọ̀n kó rí ibùnú lẹ́yìn oríire àpadà sí ibùnú lẹ́yìn tí àmì dáadáa ti wà láàrin kọ́lọ̀ ń dá kọ́kọ́ mọ́ sí bẹ́ẹ̀ fà ó torí de eléyìí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún ìṣẹbọ sọlọ ó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wa uququl walidayn ẹlẹ́kejì nínú ètò tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kéèyàn jẹ́ni tí ó ń ṣẹ̀ sáwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì kó máa ṣẹ̀ sí wọn kó máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu. kọ́ ma máa tẹ̀ láti wọn kọjá ikú ń gbó wọn lẹ́nu nínú ẹ̀ṣẹ̀ ńlá ńláńlá lélẹ́yìí asiri nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu kó yẹ bi anabi sallallahu alayhi wa sallam ayyul a'mali ahabbu ila Allah lẹ́yìn dáná bi sallallahu alayhi wa sallam sọ lè as-salatu li waqtiha qultu thumma ay qala al-jihadu fi sabilillah. قلت ثم أي أبي بر الوالدين لا تلي نعم قال بر الوالدين قلنا لا كجي kọ jẹ ni tó yẹ pé yọọ máa gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu yọọ máa ṣe dáadáa sí wọn eléyìí ń bẹ nínú iṣẹ́ tó dáa àtòdìjẹ rẹ̀ ń bẹ nínú iṣẹ́ tí ọdà ètò tó tóbi jù nítorí pé wọn ní òbí rẹ̀ yẹn ẹ̀tọ́ rẹ̀ ní kó gbọ́rọ̀ sílẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ní kó ṣe dáadáa sí i ẹ̀tọ́ rẹ̀ ní kó má gbó lẹ́nu kìí ṣẹ̀tọ́ rẹ̀ òní kọjá yìí pé ọmọ gbó lẹ́nu ọmọ fìtínà rẹ̀ òní gbọ́rọ̀ sí lẹ́nu ìwà àti ẹwà àjọ máa fa wàhálà gbogbo gbà kò sínú tọ́tọ́ kí ló dé náà ló pé uququl walidayn ṣíṣẹ àwọn òbí méjèèjì ṣé èèyàn ò ní jẹ́ ṣé ṣíṣẹ òbí kò ní jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àfi kọjá kóbi méjèèjì lèèyàn ṣẹ̀mí téèyàn bá ṣẹ̀ kánkọ́ tó náà ní jẹ́ èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ní yọ jẹ́ ṣùgbọ́n eléyìí náà kharaja makhraj al-ghalib ọjáde ń jáde pé náà ni pé òbí méjèèjì iná ni ọmọ máa sábà jẹ́ni tó ṣe pé yọ ṣẹ̀ nítorí pé ṣíṣe ọ̀kan nínú wọn ó pè fún kéèyàn jẹ́ni tí ó ṣẹ̀ kejì náà ní ìsìtọ́ wá pé bàbá rẹ̀ ni lọ́ba sọ fún ọ pé báyìí ni kò ṣe màmá rẹ̀ òun ó ní bá ọba ṣe fẹ́ ṣe ni kò ṣe fẹ́ràn pé ọ̀rọ̀ wọn ti takora wọn ìgbà tí bàbá rẹ̀ tó wọn atẹnu máa ń ti fẹ́ kó ṣe wọn máa ń ṣe bí báyìí mo ní kó ṣe. kí ló dé tó gbọ́rọ̀ sí mi lẹ́nu èyí ti jẹ́ ẹ máa ń sọ bí eré bí àwàdà tí no dadi ní tí mo fẹ́ ṣe ni màá ṣe o ah tó sì yẹ kó ọmọ bà mí lọ́kàn jẹ́ bí ọkàn mi bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ kó kàn mi táwọn pé ìyá rẹ̀ náà yọ pò ń dà ó ní bàbá rẹ̀ ní mami ẹ̀yin náà ti jọ ẹ̀ ókè mi ìgbọ̀rọ̀ ẹ̀yin tòun tí máa sábà ṣẹlẹ̀ ni pé wọ́n ní kò sí bí ọmọ òsè sí ọ̀kan nínú òbí méjèèjì tí ò ní padà bí kó tún ṣe ìkejì tó tabagbá tabawò nítorí bá sì kọjú yọ kàn mú tọ́ba wa jẹ́ kóbi kan lọ́sẹ̀ ọ̀sẹ̀ kejì kápẹ́ ọ̀kan ti kú kápẹ́ wọn ọ̀jọ́ sí papọ̀ kápẹ́ tó ń ti pé wà papọ̀ ọ̀ọ́sẹ̀ ìkejì ọ̀wọ́ ẹyọ kan ti sẹ́ náà ó ti ṣe èyí tó burú jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rẹ̀ ká kíyè sára o àwọn òbí wa ẹ̀tọ́ wọn ni ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká tẹ̀ láṣẹ wọn lópin ìgbà tá ṣẹ wọn tí ò bá ti takùtọ̀ lọ́n tí ò takùtà nàbì Muhammad sallallahu alaihi wasallam tí ọjọ́ pé wọn ń pè wá lọ sọlọ kátàkù lànà rẹ. wa gbogbo gbàdánà bíi fi sọtọ alákọ̀ọ́kọ́ àtẹlẹ kejì àti gbogbo ọ̀rọ̀ tó síwájú yìí ànábì wọ́n fi ń bá wa sọ̀rọ̀ ẹ sọ ipò tún wà tí ń fi ń bá wọn sọ̀rọ̀ ìwà ní ìsìn yẹn nìkan bọ̀ wọ́n sọ pé ibo lẹ ti sọ̀rọ̀ ètò ìjà nípa sọ̀rọ̀ yẹn lánàá sínú mọ́sálásí lẹ ti sọ ni àbẹ́ǹjọ́ rìn lọ àrà sọ̀rọ̀ lánàá ókè inú mọ́sálásí ni ìjọ́kù lẹ wà ní àbídùú ẹ máa gbọ́ àwọn abéèrè burúkú tí ń bí nǹkan ọmọdé àwọn ni o yọ wá dà sí rọ máa gbọ́ àwọn abéèrè burúkú tí ń bí mi oníṣẹ́ àjókòó ni àbá dìde tó àmọ́sá ti rìpọ́tì tá a sọ. ẹ̀wọ̀n sàhábà ó ní wàkẹ́rẹ́ nà mọ̀tẹ́kì à gbogbo gbàtà a sọ̀rọ̀ ọ̀fẹ́ yìí fajalat lọba jókòó lẹ́yìn ìgbà tó gbọ́rọ̀ débi lọba jókòó ó ṣe bẹ́ẹ̀ láti bá pàkíyèsí wọn lọ sídìí pé gbogbo ìta sọ yìí wọ́n dájú pé ń bẹ́ẹ̀ nínú tẹ́tí mà ó sì dájú pé méjèèjì ń bẹ́ẹ̀ nínú tó ní kálukú ń sọ́ra fún tá a lẹ́ni náà tí má ní bẹ́ẹ̀ lára rẹ̀ tí ó wù láti ṣẹbọ sọ́lọ̀ kọfẹ́ sí i àmọ́ nínú abala pé a sì tún ran yín létí nítorí pé ìránnilétí a máa tàwọn mọ́mì ní láǹfààní talẹ́ni náà tó rí rẹ̀ ọ̀darú tí ó fẹ́ láti máa ṣẹ̀ sáwọn òbí rẹ̀ kò sí àwọn èèyàn sábà fẹ́ rọlù méjèèjì àmọ́ nǹkan tí ń bọ̀ yìí òun náà ń bẹ nínú àwọn ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n àwọn èèyàn lákàtí sí wọn èèyàn sábà kọbi ara wọn èèyàn tẹ̀ ẹ́ kà fún ìlọ́fà ló fi jẹ́ pé wọ́n máa ṣe ní lọ́pọ̀lọpọ̀ láì kò mọ̀ yí pé ẹ̀ṣẹ̀ ńlá ni anabi jókòó sọ́kà ala wa qawlu zur ẹ̀tẹ́ tí ẹ gbọ́ kó tó fi ta wọn jí wa qawlu zur àtọ̀rọ̀ èké ọ̀rọ̀ọ̀rọ̀ ká máa kpọ̀rọ̀ nínú àwọn nínú ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọ̀rọ̀ èké òun náà lọ̀rọ̀ọ̀rọ̀ ìwọ ti mà fọ̀rọ̀ tó fẹ́ sọ yìí irọ́ ni ó sì máa sọ ó sì máa gbé tó ẹ̀mí nínú ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni. ó ní wa shahadatu zuur àtẹ̀rí èké ọ̀rọ̀ èké àtẹ̀rí èké kọjá rírọ́ láti gbè fún yàn kọjá rírọ́ láti takò yàn nínú ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àwọn èèyàn máa ń ṣe eléyìí bàjẹ́ wọn yìí sì kà kún pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni wọn kà kún pé nínú ètò tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gan ló ntí sì máa jẹ́ kí èèyàn ṣe eléyìí tó sì kẹta tánà fi sọ yìí ọ̀rọ̀ èké ẹ̀rí èké yìí sábàbí rẹ̀ pọ̀ gan yàtọ̀ sí talákòókò àtẹlẹ́kejì talákòókò. tí yẹn bá jẹ́ pé kò lérè jẹ láyé àti lọ́la kìyàmù ní ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ẹlẹ́kejì tí yẹn bá jẹ́ ẹni tó ṣe wípé kò fẹ́ láti jèrè ọmọ tiẹ̀ náà tó sì fẹ́ lọ́la gbẹ̀ngà ní ọ̀sẹ̀ ẹlẹ́kejì nísìnyí gbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu tọmọ kí tí tọmọ tọmọ rẹ náà bá dé kò gbọ́dọ̀ yọ lẹ́nu nítorí pé tí wọn náà ti lọ ń gbà so torí ẹ gbogbo yẹn wọn máa ṣọ́ra fáwọn eléyìí torí wọn sọ pé tí àdámẹ́yìn ọba bàjẹ́ kìí ṣe òbí rẹ̀ tí àdámẹ́yìn ọba polúkúrú musu kìí ṣe bọ́ sọ́lọ̀ ṣùgbọ́n ọ̀tẹ̀ ìbínú ara ẹni ìkórìíra rẹ ni ìkọ̀yìn síra ẹni ìlara gbogbo ẹ̀ pátá ó máa ń bí ẹ̀rí èké nítorí pé nítorí fẹ́ jẹ́rìí lé lórí ọ̀tá rẹ ni wọ́n á bọ̀ títí kọ́ á bá wọn jẹ́rìí kọ́ jẹ́rìí gbé àwọn kọ́ jẹ́rìí takò wọn lórí ní tí ọ̀sẹ̀ lẹ̀ sẹ̀rí èké yẹn wọ́n lọ jẹ nítorí pé kíni ẹni tí wọ́n ní kó wá jẹ́rìí takò yìí ọ̀tá rẹ̀ náà kúkú ni títí ẹ bá kí ló burú. a sì ti mà wípé àdúwò sọdíìkì ọtá mi ọ̀rẹ́ mi nì. torí pé àwọn ọ̀tá ni wọ́n tọrọ lọ́dọ̀ ẹ̀tẹ́ nísìnyí lé ọ̀tá lórí ẹni tọrọ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ látàrí ọ̀tẹ̀ ẹ̀rí èké máa ń pọ̀ láyé látàrí ìbínú ara ẹni ẹ̀rí èké máa ń pọ̀ láyé ntẹ́ ẹ̀rí kó se ntẹ́ ẹ̀rí kó ṣe ẹ sọ kó ṣe ntẹ́ ẹ̀rí kó ṣe ẹ sọ pé kó ṣe tí nǹkan bá ti dà èyí tẹ́ ẹ̀rí kó ṣe dáadáa ẹ̀ní kó ṣe ẹ sọ pé nǹkan ló ṣe èyí tẹ́ ẹ̀rí tí ò ṣe láì èyí tẹ́ ẹ̀rí kó ṣe láì dáa. ẹ sọ pé òun ló ṣe tí wọn sọ pé ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà nítorí pé rẹ ni tó lè tó wá fi dáadáa tì sí lọdọ òní fi tì sí lọ́dọ̀ ìdítẹ́rì èké fi máa ń pọ̀ ìlara ń pọ̀ ó ti lè jẹ́pọ̀ nìkan ní ọmọ o táwọn náà wà láyé èso nìkan ló lówó ti jẹ́pọ̀ nìkan ẹ̀yin méjì lẹ́jọ́ ń wá àti fẹ́ obìnrin kan nígbà tó ṣe pé ẹ̀gbẹ́sìn yìí torí yín ti dàrú dànù tọ́ mọ̀ pé ńgbà tẹ́nìkan bá ń bóbìnrin sọ̀rọ̀ kó wọ́n fẹ́ ìwọ́ sì já a bá yá ó fi lẹ̀ tó bá rí fẹ́ tí ó bá sì rí fẹ́ tọ́pá tì wọ́n náà lọ wà tó wọ́n á rí fẹ́ mọ́ lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sè lára rẹ̀ tó gbogbo yín pátá lẹ́jọ́ ń lọ léwu gbogbo yín náà lẹ́sìn ẹ kanda òtún títí títí títí títí ìwọ òrí bí gba ọ òun fi mú f nine náà ni ẹnì kejì tó máa ti ka díẹ̀ báyìí ọlọ sùn ni àfa a one ló ń sá ń gbà àfa ṣé ó fojú rẹ wò àwọn máa jẹ́rìí èké náà ni olùgbé ọgbẹ́wò wọlé ni ah, ìwé nígbà tó gbẹ́wò wọlé àríwá ẹ̀ẹ́dẹ́gbẹ́kan tó ìwé wo ló gbé wọlé ó gbé wọlé lórí rẹ̀. Mm, bẹ́ẹ̀ ni gbogbo èèyàn gbé wọ́n gbé wọlé lórí wọn ìwọ sì gbọ́dọ̀ wọlé so yọọ máa jẹ́rìí èké látàrí ìlara ó lè jẹ́ pé nílùú tẹ́ wà tí ìjọba yín tó bá ti fẹ́ ṣe nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ìwọ nìkan náà wọ́n máa ránṣẹ́ sí wọ́n bá ti fẹ́ béèrè nǹkan kan tí ò yé wọn pa Islam wọ́n ní kọ́ lọ kó ṣéèkù lágbájá wa tí wọn bá fẹ́ béèrè nǹkan tí wọn ní kó pe ṣéèkù lágbádá ṣé ẹ rò pé gbogbo àwọn ọ̀sáàdì yòókù <laughs> ọ̀daràn láì pọ̀ ọmọ ọba kékeré ni olórí ibùkún lọ́mọ àkókò máa ń tó gbé jẹ sóògùn ló ṣe síjọba náà ni sóògùn máa mú ìjọba bá náà ni <laughs> gbogbo tí ò ṣe wọn bá ní wọn rí ọmọ kan wọ́n bá ní wọ́n jí ọmọ kan gbé lápèjúwe wọ́n jí ọmọ kan gbé lù wọ́n wá wá ẹ wá sọ́dọ̀ rẹ̀ àrò ọmọ títí ń sóògùn nù o ah, ah. sẹ́yìn rí ẹ mo ní tó gbé báàgì kan láfẹ̀mọ́tìmọ́ báàgì kò lè jẹ́ búrẹ́dì ló kó bẹ́ẹ̀. so nítorí ẹ̀rí èké ara ti máa bi ìlara ni so ẹ̀yin náà sì máa sọ ọ́nù gbèsè ayé ayé ẹ̀rí èké lẹ ti jẹ́ lónìí torí pé tinubu bẹ́ẹ̀nu kálukú ọmọ èèyàn wa naza'na ma fi sudurihim min ghillin ikhwana. nígbà tẹ bá tó wọrí afárá tó wà lẹ́yìn efe tó ẹ lẹ́yìn àlìjáná lọ́kàn lọ́lọ́run ó tó yọ gbogbo gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ìlara kéta dókòwò tẹnimẹ́ni tí máa bẹ lọ́kàn àwọn èèyàn gbà náà lọ́lọ́run ó tó kó lọ́kàn àwọn èèyàn ẹ wàá ọmọ ẹ̀yà ń gbà náà torí pé ẹ má bàa dá àlìjáná wúra yín pé ṣé ti gbé síbi tí gbé <laughs> Eh, ibi tó ga gan ohun tó ṣe kí ẹ eh? kí wọn lọ ṣe tí wọn fi wá fi ọ bẹ. kọ́ á di pé o tún kórìíra ọkàn pàdé ẹnìkan lọ́nà ọmọ olórí ikú tí àwọn àbí òye tájọ wà láyé ojú ìṣe pé ẹ̀sìn rẹ̀ ju tolú ẹ lọ́ba ẹ máa wo bí tọ́lọ́ lọ gbé sí lórí <laughs> kírú rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ ọlọ́run kọ gbogbo ìtọ́wà nù gbáyà àmàláyé yìí kò sí kò sọ́nà tó fi lè malaikalize rẹ̀ yọ wà lọ́kàn kálukú àmọ́ yọ pọ̀ yóò dínkù bí mánì wa bá ti tó torí ẹ̀yìn lára bí máa bí ẹ̀rí èké níta ẹ̀rí kéèyàn ṣe láìda àìmọ ẹ̀yìn tẹ́ sọ fún un ló ṣe ẹ tún lè máa sọ pé mo rò pé òun ló lè ṣe bọ̀dá sẹ̀fúrúlà ẹ gbọ́rọ̀ <laughs> mo rò pé òun ló ṣe bọ̀dá sẹ̀fúrúlà sọ bó la ti fẹ́ pa méjèèjì kan so eléyìí túmọ̀ sí pé àwọn nǹkan yẹn àwọn èèyàn kákún ká máa jẹ́rìí èké takoyàn àwọn èèyàn kákún nítorí pé ntí máa bí pọ̀ àwọn èèyàn sì máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìdínú dáná bíi fún wa jókòó ní anábì wa ń tẹnu mọ́ anábì wa ń tẹnu mọ́ anábì ń tẹnu mọ́ وتنمى تتي فما زال يكررها يكررها أي في ضمير يا ضمير مؤنث انت في صانيك ألا وقول الزور وشهادة الزور أبو بكر واني فما زال يكررها تبقى في قول الزور لا بقى kọba sọ pé fàmáza lẹ́yìn kẹrìírò hù ajẹ́ pé ntọ́gbà lérò ní kíni shahadatu zuur fàmáza lẹ́yìn kẹrìírò hà sànàbí wàá sọ pé alẹ́ wàkọ́wùlù zuur wà shahadatu zuur wà shahadatu zuur wà shahadatu zuur wà shahadatu zuur ṣé ntọ́ nù kí ṣe ntọ́ nù ntọ́ ṣẹlẹ̀ náà ni kí bó wí náà ألا وقول الزور وشهادة الزور ألا وقول الزور وشهادة الزور ألا وقول الزور وشهادة الزور تريك شهادة الزور وقفكين والضمير يعود إلى أقرب مذكور gbólóhùn tí ń tọ́ka sí nǹkan yìí máa padà sí ọ̀dọ̀ ètò súnmájù ètò súnmájù nínú kọ́ọ̀lù zoro àti ṣahadatu zoro ní kíni ṣahadatu zoro tẹ́lẹ̀ yìí jẹ́ báwọn. tọ́ anabi òye tẹnumá hàtà kúlnà alaytahu sakat títí tá a fi sọ pé a ah, anabi ọba sì dákẹ́ láti gbọ́ yẹnni pé àwọn sàhábà wọn jẹ́ ẹni tó láàánú anabi gan anabi náà sì jẹ́ ẹni tó ní ojú kòkòrò àti ìyànjú pé kábúrò ọmọ sàlùmọ ìdí inú tó fi ń tẹnu fi ń tẹnu ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra fẹ́rẹ̀ èké o ẹ ṣọ́ra fẹ́rẹ̀ èké لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم عزيز عليه ما عنتم حريص عليكم méjèèjì ti sẹ́ńbẹ̀ gbogbo tí o bá la wàhálà bọ̀ yín lọ́rùn fọ́rọ́rùn fànàbì yìí sì máa sojú kòkòrò yìí máa gbìyànjú lórí àti wá àǹfààní wá fún yín méjèèjì ló ti ṣẹlẹ̀ ńbẹ ní fi ń tẹnumọ́ alẹ́ ọ̀pọ̀ lò torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n yẹn gbọ́ tí wọ́n bá wí lẹ́ẹ̀kan ẹ̀rí pé gbogbo àdìsí gan alẹ́ onabẹ́ okùnbẹ akibari kẹbẹ́ anabi wí lẹ́ẹ̀mẹ́ta ni torí kó lè bá a fa ọpọlọ àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ lọ síbi bí ọ̀rọ̀ tó wọ́n sọ lẹ́yìn rẹ̀ ti ṣe pàtàkì tó ìgbà tó wá dórí ti parí anabi ọ̀dá lórí ẹ̀mẹ́ta fàmáàzàlà yòókèrèrò ha anabi òye wí láwùtún wí láwùtún wí láwùtún wí láwùtún wí láwùtún wí hàtà kúlnà àlẹyìntàhù sákẹt tàbí sọ pé ah anabi ò bá sì dákẹ́ báyìí ah, ó ti pọ̀ á ti gbọ́ eléyìí túmọ̀ sí pé aburú ńlá ń bẹ nínú shahadatu az-zur ẹ̀rí èkìtì wala taqfu ma laysa laka bihi ilm gbọ́ntọ́ ọba mọ̀ nípa rẹ̀ má sọ nípa rẹ̀ o torí pé tí wọ́n bá pè yàn wá jẹ́rìí kò sẹ́ni tí wọ́n wá pè yàn wá jẹ́rìí láyé àfikọ́jọ́ pọ̀ láǹfààní nínú pípè tó pè ọ̀yàn òun fẹ́ fi rí nǹkan kan ni àbọ̀ fẹ́ fi dá nǹkan kan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ dúró kọ́ má gbà á má lọ́wọ́ tí ìwọ ọba wa mà dájú sáká pé ń tí ń fẹ́ kọ́ jẹ́rìí fóun lórí rẹ̀ ń bá jẹ́ tiẹ̀ lódodo má jẹ́rìí o má jẹ́rìí torí pé ọmọ bàá lọ kó bára rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá mi. nàtà nàbì sallallahu alaihi wasallam tó wọn bi léèrè nípa ká jẹ́rìí fún yàn ó sì lọ fi wọn lọ ó mú onítàn lọ bi tí òórùn ti hàn dáadáa torí kílẹ̀ lé olóòrùn orí dáadáa olóòrùn rí bí mithli hadha fashhad nítorí bá hàn dáadáa báyìí nípa ọmọ jẹ́rìí fún. ìṣíjú wa ń bẹ ìmọ̀ bọ́yá òun àti wọ́n ti pè torí ìyàwó rẹ̀ ní jẹ́ Mansura ó tilẹ̀ jẹ́ obìn míì ṣùgbọ́n ìtọ́ fẹ́ jọ náà ní kó obìn míì ní ó tilẹ̀ jẹ́ pé ọ̀nà ọ̀gá ju ah, ah, ẹ dákun torí tọ́lọ́ ọ̀daràn ó ti ń kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni <laughs> torí kó o rí kọ̀dọ́ lójú tẹ̀sí ma pé bọ́lọ̀ ń ti dá àwọn ọmọ èèyàn alábòsí lọ́pọ̀ jù àìtí sọ̀rọ̀ làìtí ìfẹ̀sùn kẹ́ni ẹlẹ́ni tí wọ́n bá ti lè sọ pé ó dàbí ẹni pé kọ́dà tó fẹ́ jọ náà ni pé gbogbo wọn ni wọn pè wọn àwọn èèyàn ti hun àwọn náà lè máa sọ fún ọjọ́ pé sọkúlọ mo rò pé yé so wọn ti dì mú o wọn sọ pé kọ bẹ̀rù Ọlọ́run lónìí àmọ́ wọn ti dì mú wọn bá di lọ́la wọn sọ pé kéènì ìwọsọ ẹ pé àwọn obìnrin olóbìnrin lọ máa gbé ìjọ ọlọsẹlẹ bẹ́ẹ̀ ìjọ sọjọ òní nǹkan lórí gbogbo yín náà lẹ ń da alẹ́ bíi pé kí ni ìbá nǹkan sọ bẹ́ẹ̀ ń gbà mí ìbá àmọ́ kó ti dé. tùpárá ìṣèlú nù torí ìwọ tó kọ́kọ́ sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ nítorí pé ọ̀daràn pọ̀ nínú àwọn èèyàn àwọn tó dọ̀tẹ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ àwọn ń retí káwọn rọra rí nǹkan gbámú kódà kó ṣe pé okùn aláǹtakùn wọn dì máa pé ní onídàáwọn ṣubú torí ẹ ẹ jẹ́ ká máa sọ ẹnu wa dáadáa wala taqfu ma laysa laka bihi ilm ntí ò sojú rẹ bẹ́ẹ̀ làwọn olùmọ̀tò ṣe tẹ̀síìrì rẹ ntí ò sojú rẹ ntí ò setí rẹ má sọ o àmọ́ sọpọlọ rẹ ń kọ ọ̀rọ̀ ọmọlàkejì o lè sọ́nà kò sojú rẹ kò setí rẹ kí ni wọ́n á fẹ́ sọ ọ sọpọlọ rẹ sẹ́yìn mọ́ pé èrò ṣetán nìyẹn torí ẹja ké sara ala wa qawlu zuur àwọn olùmọ̀ wa nínú. No bí wọ́n ti ṣe ń lo gbólóhùn ní ààyè táwọn ọmọ ti fẹ́ kẹ́kọ̀ọ́ ní gidi wọ́n máa ń lo shahadatu zuur fún dìgírì ní dìgírì táwọn máa ń gbà wọ́n àwọn olùmọ̀ọ́ máa ń pè ní shahadatu zuur pé ẹ̀rí èké ni ìwé ẹ̀rí èké torí pé ìgbà tá fún ọ ní dìgírì pé wọ́n ti di graduate tó sì kájú òṣùwọ̀n sẹ́wọ̀n kéníìsì tí ọmọ fífìtì bá jáde tí yunifásitì sì fún wọn sàtífíkèétì ètí máa sábà hàn náà ní pé bóyá ẹni tó kájú òṣùwọ̀n nu ojú méje lọ gbogbo àwọn yòókù kan sọ pé wọn pass wọn kódà kó ṣe pé the lowest mark of pass ni wọn fún un sẹ́wọ̀n pé nínú ìṣirò àtàkùn ti graduate so gbogbo wọn ṣahadatu zuru lọ́pọ̀lọpọ̀ ń gbà and now lẹ́yìn ìgbà tó bá graduate tán ẹni tí wọ́n máa jánu wípé ọ̀rọ̀ tí mò ń bọ́ sọ yìí mò ń bọ́ sọ ni authoritatively because I am an authority in this field okay what made you an authority I have my degree àbí ẹ̀kọ́ ni torí ẹ̀ làwọn olùwárí kí شهادة الزور أبي الشيخ محمد الأمين الشنقيطي رحمه الله نبات أضواء البيان وأنقى ومن كلية الشريعة هي الجامعة الإسلامية كنت ني السنة الرابعة سين الياء يعني كما أبدي بابا ليل كي كي شهادة الزور wọn á ní ìwé ẹ̀rí tẹ́ gbà láìpẹ́ yìí ìwé ẹ̀rí tẹ́ gbà láìpẹ́ yìí ṣáà ló tó zò a ara kálukú balẹ̀ torí ẹ̀ tẹlẹ tí wọ́n bá fẹ́ jáde ní aljami àti ìsìlámì yẹn wọ́n máa ń kọ́ sára ìwé ẹ̀rí pé tẹ́sàdó àti jami'atul yẹn bi anna ha. ajẹ́rìí pé sheikh lágbájá mo rò pé yé mo bá sọ di pé anna tọ́ọ̀lìbà mo rò pé yé o ti di àtọ́ọ̀lìbì ni kọ́lá kó ti pé phd lọ́gbà àtọ́ọ̀lì torí ẹ̀ làwọn olùmọ̀wá ti wá sọ ọmọ aṣàǹkété fúnra ara rẹ̀ tó bí muhammad al-mukhtar kọ́lọ̀ ń forí jẹun sàlàyé so òun náà wà ń kọ́ wa wọ́n kọ́ wa ní phd level so ó wá ní ó sì mọ òṣòlù fìkà kọjá sísun so ó wá ní tíyẹn bá gba phd àdégélà ń pè yìí <laughs> ó ní ìtumọ̀ rẹ̀ ni pé yaslah at-talib an yakuna ìtumọ̀ rẹ̀ ni pé ó láti dákẹ́kọ̀ọ́. <laughs> èsè pé olùmọ̀lá kíni kẹ sẹ́mi pé tí wọ́n tàwọn èèyàn jẹnu pé ah, èmi tí wọ́n gba ìwé ẹ̀rí báyìí ọ̀hán ní kàwé ma ìwé ẹ̀rí ni ọmọ rìfáàsì sẹ́yìn wá rí pé ọmọ kankan kọ́ mọ́ dò àmọ́ wọ́n ní tùmọ̀ rẹ̀ níbi tí wọ́n bá mọ̀ pé yẹ wọ́n ti tírèènì rẹ̀ ni ọgbà tírèènì tó ní agbára ọwọ́n ń wá ìmọ̀ lójú méjèèjì ó ní màdùn ẹni tí ọ̀gbà lu tírèènì lọ ìtumọ̀ àwọn ìwé ẹ̀rí nù gbèsè pé ìwé ẹ̀rí ti túmọ̀ sí kó lù máa ní kí torí gbogbo ìgbà tó ń gba ìwé ẹ̀rí kálukú ń sọ́ọ̀kù pé wọ́n paasi ní abẹ́ ìbẹ́ tiẹ̀ so ó ti paasi ní ìsìn ó wá kókó paasi nínú mà wọ́n ti fún ọ láwọn principles tẹ́kítọ́ ọba máa lò ó dolùmọ́ ńlá àmì èèyàn mélòó ni ó lò má ṣebí sọ́ọ̀kù akínlá jẹ́ kí láàmú làwọn èèyàn máa bá ká tí wọ́n fi gbàgbé gbogbo mà yẹn torí délé wọ́n pe àwọn ìwé ẹ̀rí ìwé ẹ̀rí kí ẹ̀yin náà tẹ̀ ń ṣe engineering tẹ̀ ń ṣe gbogbo technology gbogbo ẹ̀ náà lóríṣiríṣi mo rò pé yé ẹ̀yin náà àbí ká sọ ká mẹ́nu kó àbí ká sọ ṣe wọ́n lágbọ́ yé ọ̀dọ̀ ẹ̀jẹ̀ mú sáǹpù kan wá ẹ̀rí pé títí dẹ́bi jáde skul tíórì náà ni kò ní sí practical gbogbo experimental studies kò ní sí ní títí náà bá kọ́ ii e e àbí kílẹ̀ máa pè é electrical and kìíní kankan àbí òye ní ìsìtí gúlóòbù kan bá bàjẹ́ mbẹ́ náà kó wá sí ó lè sọ pé àwọn ò sí practical. whereas àwa lè má kọ́sẹ̀ náà iná mànàmáná àmọ́ tí gúlóòbù bá bàjẹ́ bí ká má lè tún ṣe kọ́ láti lọ fà wá láti di mítà ní ìyá kórópó yìí. so nítorí pé òun náà kẹ́kọ̀ọ́ jẹ́ bí o àwọn tó tírìnì rẹ̀ ni wọ́n ṣe jàǹbá fún kọ̀ wá yẹ kọ̀ yẹ irú ẹni tó ṣe jàǹbá fún fún ọmọ pé ṣàádá tó zúrù lọ ta ló fún mi Ebi wọ́n lọ kọ́ mi ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi irú rẹ̀ ṣiṣẹ́ nìsí yóò tún ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ ni lọ́dọ̀ ẹni tí ò dé skul sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá gbé wẹ̀ rí rọ́ fún mi mo lè tún sọ pé mẹkáníkà ìnjìnírìn abẹ́gẹ́ tiẹ̀ mọ́tò ọ̀gbọ́dọ̀ takú nínú àgbàlá mi fá àfi kí n lọ pé mẹ́kò kan á pé wọ́sá ti tún kìíní ṣe ah ọ̀gá mo rò pé ẹ̀yìn kìíní professor of mẹ́kà no no ọ̀rọ̀ professor kọ́lá sọ ní ìsìn túmọ̀tò ṣe mo rò pé tó eléyìí túmọ̀ sí pé àwọn ìwé ẹ̀rí tá ń fún wa kì í ṣe pé kò dà kó lè bá a níyì kó lè bá a túmọ̀ sí pé àgbà lódodo ó yẹ kó wọ́n kọ́ alẹ́ kọ́ gidi because gbogbo irú technology ṣe technology náà irú university of technology ta ní bíbáyìí á ah, ọyẹ kí wọ́n ti ṣe nǹkan púpọ̀ láàyè ọyẹ kí wọ́n ti kírètì mọ́tò ọyẹ kí wọ́n ti kírètì fáktírì táyà wọ́n ti ṣe fáktírì tọ́yẹ pé wọ́n máa gbé gbogbo àwọn ẹ̀rọ oríṣiríṣiríṣi jáde tí gbogbo olú ọmọ wálẹ̀ yìí lórí pé irú mẹṣíìnì báyìí làwọn ará irú kìnnì báyìí wọ́n tún fún wọn proposal àtúfẹ́rù nǹkan báyìí àtúfẹ́rù nǹkan báyìí tọ́yẹ pé àwọn ọmọ gan wọn ò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ lọ pé ẹ̀yin ẹ̀kẹ́ máa ṣiṣẹ́ sùn ẹ so a sì máa sáré àwa náà ẹ rí i pa ibi táwa náà tá a gbẹ́ sí níjọ́ tó máa ń ṣe convocation àbí kílẹ̀ máa ń pè ẹ kílẹ̀ máa pè tí wọ́n bá jáde tọ́ ẹ máa pé gbogbo wa lọ wọ títàlẹ̀ àpàtì àwọn bàbá mọ̀mọ́ wa náà bá wa wípé asáfẹ́ gba páálí táà lè ṣe kankan ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ́ ń pè ní ṣàhádẹ́tò azur wàyí o ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhìí ó tọ́ka sí al-kabā'ir àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ǹjẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tá a máa pè ní ní ńláńlá bí ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn olùmọ̀ kan sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ńlá kò sẹ́ṣẹ̀ kéékèèké ìgbà táwọn kan sọ pé ẹ̀ṣẹ̀ pín sí méjì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wà ọ̀rọ̀ tàwọn eléyìí lọ dọ́gba nítorí pé ọwọ pàdánù sọ pé ألا أنبئكم بأكبر الكبائر èèyàn àjẹ kí n fún yín nírò ńlá nípa àwọn èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mọfóòmù mùkálàfọ ọ̀rọ̀ anábì ń bì ní pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà táwọn ọjẹ ní ńláńlá sọyẹ pé àwọn ọjẹ sọgá ayọ bákan náà Ọlọ́run ọba ẹlẹ́dàá ni ntẹ̀jẹ̀tẹ́nìbò kẹbẹ́ ìrọ̀mà tó nàáwò nàá نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن تجتنبوا كبائر tẹ̀básà ti dìnnà sí àwọn ètò tóbi tó tóbi jù nínú àwọn nǹkan tá a kọ̀ fún yín láti ṣe tẹ̀ dìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀san tá a sàn yín ó túmọ̀ sí pé yàtọ̀ sẹ́ṣẹ̀ ńláńlá ń kọ́ ẹ̀ṣẹ̀ kéékèèké wà mọ̀ fún mọ̀mọ́ kálá fà rẹ̀ ni ọlọ́run bá tún sọ ń bomi pé الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمع إن ربك واسع المغفرة الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم أتمسك اللمم أكرتي كبائر فليت تمسك الذنوب كبائر وصغائر أوين سيد wọ́n pín sí méjì ẹ̀ṣẹ̀ ńláńlá àti ẹ̀ṣẹ̀ kéékèèké ní ahlus sunnati wal jamaa fi sọ pé ẹ̀ṣẹ̀ kéékèèké ń gàtẹ rí la saghirata ma'al israf ẹ̀ṣẹ̀ kékeré ìṣẹ́kùn kékeré máa wò téèyàn bá ti tẹpẹlẹ mọ́ pé ní màá ṣe òun náà di títẹpẹlẹ mọ́ ó ti sọ di ní lámáyà lọ wala kabirata ma'al istighfar ẹ̀ṣẹ̀ ńlá kì í ṣẹ́kù lẹ́ṣẹ̀ ńlá mọ́ téèyàn bá ti ń tọrọ àforíjì torí di eléyìí èwo wá lẹ́ṣẹ̀ ńlá wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe é pé jaa alayhi wa'idun shadid tí ìlérí ìyà ńlá tó wá lórí ẹ̀ ó láàmà pè ní kíni ẹ̀ṣẹ̀ ńlá ẹ wá dúró tí ó wà lábẹ́ pé yẹn ti ṣírùkù tá a ti kà iná nàá nàbì sọlá àdìsọlá pé kì í ṣẹ̀ṣẹ̀ ńlá lásán lélẹyìí èyí tó tún tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tọlọ ńlọ wọ ná ẹ̀ṣẹ̀ ńlá ni ìlérí burúkú nù ìlérí yà gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tọlọ náà ti torí rẹ̀ bínú sí ọ ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tọlọ náà ti torí rẹ̀ lánà rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tọlọ ti sọ pé wọ ìlú yọ jẹ tiẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni so àwọn kaba irú dùnú a sì mà pé àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n gbìyànjú níbi àti ṣàlàyé gbogbo eléyìí fún wa gẹ́gẹ́ bá ti ṣe rí al-Imam eh, Shamsuddin al-Zahabi rahimahullah wọ́n kọ tírà àwọn fún wa eléyìí tí wọ́n pè ní kìtàbù al-Kaba'ir kìtàbù wọ́n sọ pé al-Zahabi kọ̀wé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbèsè ayé rẹ̀ ni kò tíì kò tíì kò tíì jẹ́ azahabi tá a máa yẹn dà irú àwọn ìwé tíyẹn máa kọ́kọ́ kọ́ ń bẹ̀rẹ̀ tó àmọ́ àwọn ìfi àwọn efi nǹkan kan ṣòfò kọ́ gbé jáde àwọn nǹkan kan gbogbo ẹ̀ wọ́n gbé jáde ìdí tó ti jẹ́ pé ńgbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí wo síra azahabi wọ́n á rí àwọn àdéhìsì kan àdéhìsì kan àdéhìsì kan ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ọ̀kan ọ̀ṣẹ́ ọ̀kan ṣe kò tí ì jẹ́ sáhábítà àmà yẹn torí ẹ̀ ni ẹlòmíì wọn kọ tírà kan lórí rẹ̀ wọ́n pè ní ithaful akabir بتهذيب كتاب الكبائر للحافظ الذهبي إتحاف الأكابر في تهذيب كتاب الكبائر للحافظ الذهبي ti sheikh usama muhammad asayid yóò gbé azahabi gbogbo àdìtì tí ọrọ ń bẹ lórí ẹ̀sìn lori bẹ lórí yọ yọ dànù gbogbo lọ gbogbo lọ yọ dànù èyí tí ò sọrọ lórí rẹ̀ nìkan ńlọ kójọ síbẹ̀ yẹn ó sì tún àwọn kéékèèké kan bẹ tó pé òun ló gbogbo kọ tó fi ṣe àlàyé kaba ntú ò lérò pé kẹbíra gan ni ọba ń bẹ sòtìrà yẹn òun kọ alkabair ó kó jáde ala abwabil fiqh àwọn kabair tó wà ní kitabu tahara kabair tó wà ní kitabu salat kabair tó wà ní kitabu zakat kabair tó wà ní kitabu siyam wa halumma jarra nínú mujalladayn onáni tíra tá ń pè ní azawajir. عن اقتراف الكبائر الزواجر عن اقتراف الكبائر إليه شهاب الدين أحمد ابن حجر الهيثمي الهيثمي الشافعي من لقة رعيم هو أنه مجلد مجي وداخوكو يطن تبع من كوا بكاسكو الشرك بالله yóò wá sọ pé zahabi náà ti sọ nínú tírà rẹ̀ pé ń bẹ nu kaba ìrẹsọ̀nà so yóò wá bẹ̀rẹ̀ sí sanalysis lóríṣiríṣi èyí tí òun nìkan bá dá mú wá tẹ́nìkan ò mú wá sáájú rẹ̀ yóò tún sanalysis bó ṣe jẹ́ kabira min al-kaba'ir láṣà eléyàn náà ń bẹ nú màtọ́ yẹ pé tí àsìkò bá gbàyàn láyé yìí ó ń bẹ nú màtọ́ yẹ ká máa ṣàlàyé rẹ̀ náà káàkiri ẹ̀ máa àwọn kí làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ká sì mà jíjá fi jẹ́ṣẹ̀ ńláńlá ká sì sọ̀rọ̀ àfún ká dínà tẹ́lẹ̀ yìí pàtàkì ẹ sì rí pé lábẹ́ kàbáyìrì yẹn àwọn àlọ́ oríṣiríṣi wà tẹ́ kí wọ́n máa pa fáwọn èèyàn àwọn arọ oríṣiríṣi irú tíra dáhábì yẹn àwọn àlọ́ kan wà ń bẹ̀ tó yẹ pé gbogbo orú rẹ̀ náà ni ẹni tá a wí yẹn Sheikh Usama Muhammad Sayyid lọ́gbọ́n dànù bí àpèjúwe kí n fi yín lápèjúwe kan kọ́dà nìkan ti fi ṣe kásẹ̀tì nàìjíríà ti fi pawó látàrí ó ti lé ní nǹkan bíi thirty five forty years o wípé ẹnìkan ó kówó pamọ́ sọ́dọ̀ rẹ̀ tó ọ wá lọ ìgbà tí ó padà dé lọ́ba bá pọ̀ rẹ̀ ti kú ìgbà tó bá pọ̀ rẹ̀ ti kú ló wá padà wá. wọn á bi àwọn fámìlì ẹkọ ara fẹ́ ra kó ọlọ́run forí jì wọn ọlọ́run ṣe kìíní tí wọn sọ fún yín nípa àmánà tí mo gbé pamọ́ sí wọn lọ́dọ̀ ẹni á wọn sọ fún wọn àwọn tó kà fún pé inú àmánà ni káwọn má sọ fún yẹn tọ wọn níbi títí ń parapòrò bara jẹ́ pé bóòlù tí wàá fẹ́ ṣe lọba lọ bá àwọn onímọ̀ wọn á ní. Wani àwọn onímọ̀ á sọ pé kànga kan bẹ nílẹ̀ Yemen nígbè gbogbo ọjọ́ alhamis òru juma májúmá juma tíyẹn bá fẹ́ bókù sọ̀rọ̀ ìyẹn lè rókù bá sọ̀rọ̀ ńbẹ so pé lọ́ba gbéra pa lọ́ba dìbẹ̀ gbàtí ó débẹ̀ wọ́n á gbójú síbi kànga yẹn wọ́n á sọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹni tó fi ṣe kásẹ̀tì nàìjíríà náà fi ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ náà kọ́ àwọn ọ̀rẹ́ ńlá wá. yóò bá lẹ̀ ẹni tí ò lówó tíkẹ́ẹ̀tì lọ́lọ́ ra tíkẹ́ẹ̀tì yá mọ́ kankan kan abẹ́rẹ́ nǹkan àwọn máa fi gbowó lọ́wọ́ àwìn. débi títí sọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹrẹ́ ni ọ̀rẹ́ bá yọ títí kí ló dé kí ló ń dà mí láàmú àbẹ́rẹ́ nǹkan mẹ́ ẹ ọkọjà gbókù ọ̀rẹ́ bá yọ títí pé sí òsì ọ̀rọ̀ owó mi náà ni rárá má bínú má bínú rántí fóònù lẹ̀ ọba débi báyìí báyìí báyìí báyìí báyìí ó rí i pé mo rí owó rẹ̀ má lẹ́nu ẹ wọ àwọn ọ̀rọ̀ funfun tó ń torí àwọn sọ sọ yìí pé alimami zahabi rahimahullah ké a ah, ké kọkọ hàn kó ń lọkọwé yẹn torí pé inú ìwé tó ti kọ́kọ́ kọ láàyè rẹ ni ó sì lè má ráàyè padà sídìí ẹ adáhàbì ké o ké ṣeré ó lè má ráàyè padà sídìí rẹ bíkọ́ sẹ́fà àti kọ̀wé kò lé bí àtìyẹ̀wò ní ìsèyàn lè ṣèwé láàrin ìjọ mẹ́fà tí ìwé yẹn máa lọ bí hundred pages ṣùgbọ́n tẹ́ bá fẹ́ yẹ̀wò ó lè bùkátà ọdún kan tẹ́ẹ̀fì yẹ̀ wò àwọn àti kójọ àti kójọ àti kójọ àbí tó bá fẹ́ kókò kókò jọ so tó bá fẹ́ yẹ̀ wò fínífíní ó lè gbọ́dún kan lọ́wọ́ rẹ̀ sẹ́mi pé dáhàbí yìí á adúrútúrà tọkọ láyé ó ti pọ̀ jù ọkọ̀ síyàrú àìlẹ́mì nùbàlà ìtàgbésí ayé àwọn olùmọ̀ńlá bíi twenty five volumes so alimami dahabi tazkiratul huffaz ó tún kọ mizanul i'tidal ó tún kọ àwọn tírà rẹ́gẹ́dẹ́ olùmọ̀nlá gidigidi ni so nítorí délé ó lè jẹ́ pé kọ̀ọ̀rọ̀ ayé ìyẹ́wò mà tó fi lọ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́ ibi tá a dùn sí ni lónìí abẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dàá wa kó sànù wa kó lé wa jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ àti ètò kéré àti ètò nílá kọ́lọ́ ẹlẹ́dàá wa kó gbà wá lọ́wọ́ gbogbo nǹkan tó lè ba tiwa jẹ́ tó lè mú wa má ṣoríire ọlọ́run kó rọ̀ wá láti máa ṣe àwọn nǹkan tó jẹ́ ká ṣoríire subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ọgbà ilé ẹ̀kọ́ <laughs> kí àwọn brọ́dá sì tó gbọ́ yìí wọ́n tún máa ń ní girlfriend kan tí wọ́n máa ń ṣe àwọn wẹ́rẹ́wẹ́rẹ́. pípọ̀ wọn ṣe ń ṣe ara wọn lẹ́wọ̀n torí yorùbá àwọn sì yìí. wọn àbára wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ajẹ́ wọn wà ní kọ́lọ́ pẹ̀lú ara wọn. wọn fọ jẹra wọn lára. ẹgbẹ́ ìdílé àwọn ni pé ṣùgbọ́n ilé ìlẹ̀ tó wá ṣe nínú ọ̀dọ́ tó ń tẹ̀sí yàwó tọ́jú àwọn àna lè súnmọ́ kò tẹ̀lé ìfọ̀ọ́kàn wọn pé ṣé ilé ìsìn. àwọn ọkọ̀ bá sọ yàmù rẹ̀ jẹ́ ṣùgbọ́n dàrán ni. tọba bá ṣe lóṣù ṣàwọ́ọ̀lù ọ̀daràn ni tó bá ṣe ní ni mọ́ wàá nínú Ramadan tó ẹ ká bẹ̀rù náà ẹ ẹ rí i pé tíyẹn bá ti jẹ́ni tí ó hàn lára rẹ̀ pé ó ń ṣẹ̀sìn dáadáa ó ti dènà sáwọn wà pálapàla rádaràda tí wọ́n bá tún lọ ká mọ́nìjà àwọn burúkú rẹ̀ lásán ní ọ̀bàjẹ́ o yóò tún fẹ́ kó bẹ́ẹ̀ àwọn ọjọ́ tó ń bá láwọn ṣẹ́ẹ̀sì náà àwọn àbá náà wọ́n máa ba ẹ̀sìn Islam ló kọjá kí ló dé kí ni wọ́n ń gbà lára obìnrin gan-an rí irọ́ lásán wà láàyè ọbẹ̀ tàkọ́ fẹ́yàwó síbẹ̀ yìí sì mà nítorí bá tọ́ síyàn tó jẹ́ halal èèyàn kì í yàn o bí ètò ìjọ tọ́ síyàn ẹ wọ̀rọ̀ tá nàbì sọ ní ìsìn sallallahu alaihi wasallam ó ní ọkùnrin kan àtòbìnrin kan tó ṣe é pé kìí ṣẹni tó dí ìwọ̀ fún ọ láti fẹ́ kìí sì ṣe ìyàwó rẹ̀ pẹ̀lú káìdù méjì yẹn ẹ níjọ wà ń bì kan àfi kí ṣètọ́ ni ó sì kẹta yẹn nítorí pé gbogbo ọ̀nà tí ṣètọ́ tí ó fi máa ṣe obìnrin lọ́sọ̀ọ́ fún ọ tí ó fi mú ọ fẹ́ wá sí gbá àṣìránù kan ní ṣètọ́ni ọmọ wa lára ni kí ló dé tẹ́lẹ̀ yé ìṣẹ̀lẹ̀ tó bá sì wà tìyàwó rẹ lẹ́jọ́ wà níbi kan kí ló dé tí ìṣẹ̀lẹ̀ tó bá sì wà tàǹtí àbábúrò ìyá rẹ ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ ọmọ àbúrò rẹ àbọ̀mọ ẹ̀gbọ́n rẹ ńlẹ́jọ́ wà níbi kan táwọn ọjọ́ obìnrin kì í sì ṣẹlẹ̀ rẹ̀ rẹ̀ ṣe rí i pé ní tó bá tọ́ síyàn kìí sábà wo ọ̀pọ̀lọpọ̀ bí n tí ọ̀tọ́ sí wọn. sùrẹ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha kharajatil mar'atu min baytiha istashrafaha ash-shaytan. tí obìnrin bá ti lè jáde kúrò nílé rẹ̀ tó bá jáde síta. Si ẹ̀ṣẹ̀tọ́ni máa ga àwọn èèyàn lọ́rùn sí láti wò ó ẹsẹ̀ bí bóyá ẹ̀rọ obìnrin rí ni wọ́n èèyàn ló tẹ àdá ìlànà ìlọ́lọ́ tẹ́ ẹ bá lọ rírọ eléyìí. ṣé ìwọ níyàwó Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá róbìnrin kan tí nǹkan kan bá wù ọ́ lára rẹ̀ tó fẹ́ báyé ẹ jẹ́ tètè sáré padà lọ́lé lọ́ba ìyàwó rẹ̀ gbogbo rọ́tò lórí lára rẹ̀ náà torí rẹ̀ fi fẹ́ dàrú yìí náà níyàwó rẹ̀ ni ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ẹ fẹ́ yàwó mọ̀ ẹ ṣọ́ra fún bàjẹ́ ṣọ́ra fúnra nù ẹ bá sọ pé brọ́dà àbí sísà tọ́jẹ́ tẹminọ́lọ́jì tẹ̀ ń lò fáwọn ọmọ tó ń gbẹ́sìn yìí tán sì fẹ́ lò nínú ìgbésí ayé wọn kí wọ́n jẹ́ni tó bẹ̀rù ọlọ́ọ̀ ìyàwó ni kí wọ́n fẹ́ wọ́n mọ̀ kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bára wọn wọ́n sì má jẹ́ káwọn èèyàn tara wọn máa sọ àìdá nípa ẹ̀sìn tán láwọn gbọ́ yìí. tẹ́rẹ́ àwọn obìnrin ń tara yín jẹun náà aláìlórí lọ́wọ́ ara tiwọn náà. òun gan-an bu ọgbọ́ ẹ̀sìn òun tara ẹ̀sìn. nítorí gbogbo etí ń gbà tó ń fọ́ jẹ́ ń fọ́ ìgbàgbọ́ tiẹ̀ òun náà ní pé tóun ọ̀bá sọ̀rọ̀ alẹ̀ fún ọkọ ọ̀rọ̀wọ́ fi jẹun ńlá o lè má padà fẹ́ òun ma ó dàbí tàwọn ẹni táwọn tó burú ju tiyín lọ táwọn ọ̀gbẹ́sìn yìí rárá rárá rárá sẹ́kóbìn tóun bá ń gbé ká yóò ní kó wá bóun ṣe zìnà ni torí tí ọ̀bá rò ń bá ṣe zìnà kò ní fẹ́ òun lẹ́wù tiyín tẹ́lẹ̀ gbẹ́sìn yìí ẹ má wo nǹkan ọ̀daràn lẹ́bù sí ni pé o lè fọ́ jẹ́ la ó náà fọ́ gbà la ah, ibi tó mọ ọlọ́wọ́n dá ẹgbẹ́ ọ̀rọ̀ ń bọ́ lọ́wọ́ dá. so nítorí délé tó náà bá wá padà wá di kọ́gbá fáwọ̀ tó o padà fẹ́ la ilaha illallah fẹ́ẹ́ máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n máa jáde lẹ́nu rẹ̀ sẹ́sìn kékin ẹ̀sìn kí ni wọ́n láwọn ń sìn olórí ibú <laughs> kéènì kò síbi tí ọ̀fọ́ gbá lára mi tẹ́kọ̀ títí tí mo rò kó lórí ibú rẹ̀ ọ̀fẹ́ mi ẹ gbọ́rọ̀ o òkè ká lọ lórí ibú tiẹ̀ náà gbára lẹ̀ mo rò pé iye tó ń bàjẹ́ olórí ibú wọ́n kọ́ olórí dọ́ta bákan náà ẹ wá ríru rẹ̀ ó lè máa sọ pé kẹ́nikẹ́ni tó ló ń sẹ́sìn kọ́ kọ́nu tó máa o àwọn olórí ibú ẹ gbọ́rọ̀ ajẹ́ pé àwọn ọmọ ta ló kùtọ̀ fẹ́fẹ́ ni tẹ́ni tó kọ́nu sí ọ ló kọ kóhùn sẹ́sìn tó ń bá já láì lórí lọ sọ àtúmọ̀ sí kò gbogbo ẹni tó lòún sẹ́sìn láláì lórí lọ bì tẹ̀. torí de ẹlẹ́yìn ìyàwó ni kẹ́ ẹ fẹ́ ọkọ ni kẹ́ ẹ ní àmọ́ alọ́ pẹ́ alọ́ máa alọ́ máa pẹ́ kọ́rọ́ àmọ́ lẹ̀ mọ́gìrì ama fún obìnrin mọ́gìrì nígbà tí kórì rẹ̀ dàrú nínú súnà olè yín tún wà ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. ìjọba ẹni tó àbí

torípa padà tó rí tíra kan òun mú tíra alimami zahabi gbogbo ń tọ́ sọ́nbẹ̀ kó wa ó tún wá lọ wo àwọn tíra mi gan tó kọ nípa kaba wa kó gbogbo ẹ̀jọ àwọn jẹ́ tíra tó jù yàtọ̀ sí ètò mo tún sọ fún yín so làwọn tírìtì nínú ìlànà alukurani àti so gbogbo nǹkan táwọn èèyàn kà táwọn máa rò pé dáadáa làwọn ń ṣùgbọ́n tọ́lọ́n bá ní kí nǹkan yìí kí wọ́n padà release àwọn èèyàn kí public gathering kó máa wà pẹ̀lú ògbọ́lọ̀ wọ́n fi tíra kan sílẹ̀ ní mọ́ṣáláṣí yẹn tá a máa kọ́ ó lè jẹ́ kìtàbù kàbáyé mẹ́rin. 对对。